ṣe mọ̀ pé yorùbá ní wèrè sún wèrè sún wèrè sún tí wèrè bá sún kan kiri báyìí tó bá yarí ẹ yà dànù ni wọ́n pe jù kan ní sèbè ẹnà bá mejò yẹ ẹnà bá mọ nínú kókó dáadáa tó bá mọ sèbè dáadáa wọ́n bá ẹ bá dẹ́lẹ̀ kan sèbè sèbè akọ léyìn no ẹ kọ lé sèbè ẹ bá ń gbẹ kó sèbè ẹ kọ lé yọ ya gbàràgbàràgbàrà tí ẹ bá wà fẹ́ kí a kù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 torí pé ẹni tó ń yìnbọn fún tí ò bá sá àwọn ọ̀gá máa sá ẹni tí a ń yìnbọn fún ẹ mọ̀ pé tí ò bá sá ìwọ tó gbébọn lọ́wọ́ gẹ́ máa sá àwọn àwọn ẹni tó ní pé bàdàn yìí ò ní sá ó sọ̀rọ̀ yìí ó fi ọlọ́dún lẹ̀ ní. wọ́n ní ẹni tí ó ra ẹkùn àtẹnitọ́fẹ́ ta ẹkùn àjọmọ̀ wúra lókèrè ni sẹ́wọ̀n yìí pé ẹni tó fẹ́ tẹkùn òun mẹ́kùn lọ́wọ́ ẹni tí ó ra ẹkùn òun náà ń pè é lókun lẹ́kọ̀ọ́ ló dúró yìí ṣùgbọ́n ẹni tó fẹ́ ta ẹkùn yẹn wò pé tí mo bá gbé ẹkùn fún wèrè yìí tó bá gbówó mi tó bá sá lọ ń kọ́ ẹni tí ó rẹ̀ kúrò náà kó mo sì lè gbé kí dé gbé sá ẹkùn ò é gbà torí pé ẹni tó mú lọ́wọ́ ló lè fojú ẹ̀ hàn mí ẹni tó mú ẹkùn yẹn lọ́wọ́ òun ló mú díẹ̀ ṣẹṣẹ understand jàǹbá wa wọn tà fún jàǹbára jàǹbá yẹn wọn fẹ́ tà fún jàǹbára àwa fẹ́ béèrè ráìtì wa pé èyí tẹ́ ẹ ṣe fún wa yìí ó tó torí pé bíi ta wà nàìjíríà lé nìyí kò sí yorùbá mi kankan wọn náà fún wa ní vice president extra tire dọ́mítàyà tí ò wúlò kankan tọ́jà pé tọ́jú iṣẹ́ ọba kọsẹ́ ẹ̀sà lè wúlò ṣe wá rí àwa Yorùbá a mọ́ dẹ́rù bara wa ìfẹ́ kan mú mi ìfẹ́ kan pa mí ebi ń gbọ́ ta bá ń ṣe rálì ẹ̀ mú wa lọ ẹ̀ pa wá yà ni ẹ̀ ní mẹ́rin kankan lọ ẹ̀ àpá gbogbo àti gbogbo àgbá yóò rí i pé ẹ̀ ń pa wá lórí ẹ̀tọ́ wa ẹ̀ lè pa gbogbo ọ̀rẹ́ tí ẹ bá pa àwọn kan àwọn kan ó sì ṣẹ́kù àwa tí àwọn tó bá wá kú bẹ̀ yẹn yóò wà nù àkọọ́lẹ̀ pé ńgbà tá kọ́kọ́ tra ẹ̀ ẹ̀ pa wọn kan ṣùgbọ́n tí ẹ bá lẹ fẹ́ pa ńgbà tí pa àsọpọ̀ afẹ́ bá yín jà àwọn ọ̀bá yín jà àṣàgídì agbé fúlàgì pé ẹ sì ò bá lẹ̀ afẹ́ mọ lọ ó ṣe wá di pé ń pa wá kí lẹ fẹ́ pa àbí ṣe àbí ṣe wọ́n fẹ́ pa wá. àwọn tá a lè bíbà yìí àtàwọn yẹn mi ogún ọdún lónìí gbangban lókè ni. àbá mi ní àgbórakòrò ń pín àwọn ògùn àtọ̀ lórí ilẹ̀ bàbá tí a iṣẹ́ tá a fẹ́ ṣe yìí àwọn alájẹ. tí o bá bá dúró tán tí o bá dúró tọ́lá dúró ẹgbẹ́ gbogbo ṣẹlẹ̀ ohun tẹ̀mí sọ ni pé ọmọ Yorùbá tí o bá ti mọ̀ fà dúró bẹ́tà kó jara kó jara ẹ̀ kó sí làákàyà rẹ̀ lẹ̀ pé ìjà tá a fẹ́ jà èmi gẹ́ gbọ́dọ̀ wà ń bẹ̀ gbọ́dọ̀ gbẹ́yìn tó rà gbà á a máa gbà á dandan náà ni gbogbo Benin Republic mélòó ni wọ́n wọ́n sáyé náà wọ́n lọ ṣébóṣe wọ́n mélòó ni gbogbo Togolese ah, ah, ah, ẹ̀rẹ̀ wa ń dẹ́rù bàbá ẹ wá ń dẹ́rù okó ńlá barúgbó wa ẹtẹ̀rí kẹfà mọ́ pàwá kàfà mọ́ wọ sẹ́ẹ̀lì ẹ̀ lè mú wa lọ bí kẹ́kà ẹtẹ̀ká kọ́kọ́ mú pé sẹ́rí àwọn alága Yorùbá àti àbẹ alágọ̀dọ̀ táwọn ṣe tiwọn tí wọ́n rí wọn rọ́ pé ńgbà táwọn ò sí nílé ṣe mọ̀ pé àìkọ́wọ́rí èjò àmọ́ tí wọ́n ń gbà lámọ́ tí àwa tá a yẹ gómìnà Àgbẹ̀kọ̀yà ẹni tá a yẹ ẹni tó kájú ẹ̀ ni. torí tí ọ̀gá bá ṣáájú tí pamọ́lẹ̀ bá tẹ̀lé tí òjò lábá ba èrè bá ń wọ́ bọ̀ lẹ́yìn ẹ ẹ lè ṣe nǹkan kan torí pé àwọn ọ̀rẹ́dì àti bàyíjà àwa ń béèrè right wa ni tẹ́ ìbọn alẹ́ fẹ́ bá wa jà àwa ká ma túraká àwa ká túraká á túraká gan táyọ̀ jà so nígbà tó bá di October first àwa ó ṣe rálì àtẹ̀wọ́ ẹ̀ ẹ̀yin tẹ́ bá mọ̀ kó ń dẹ́rù bá stéètì yìí ẹ wá jọ ìwà hmm, ẹ jọ ìwà ìbàdàn bí àwa máa jáde a máa kójú bọ́ ta a fẹ́ sọdún a fẹ́ sọdún a fẹ́ sọdún pé Yorùbá fẹ́ lọ ní October. wa rèé fúlàgì bàbá wa ta máa nà án sókèrè pé Yorùbá fẹ́ gba Yorùbá rìpọ́ọ̀lì àwọn náà máa sọ fún wa pé àwọn ò fún wa tí ó bá sọ pé àwọn ò fún wa àwọn òbí wọn pé kí nìdí ẹ̀fílẹ̀ fún wa ṣé àfọ̀tọ́ ni ṣé àláwọn ọmọ tó kàwé ni ṣé àní àwọn ọmọ tí ó ṣe kí ni o tí ó rí wọn pé ni àbí kí nìdí ìwé wo ni àwọn ọmọ ti ń kà tí àwọn ẹ̀gbọ́n tiwa àtàwọn àbúrò wa ò kà àlùmọ́nì wo ni àwọn bàbá ti ní tí àwọn bàbá wa àbí ẹ máa lọ àṣemọ́ àwọn